ọkùnrin kan wà tó jẹ́ pé ẹ mọjú i love you tẹ́ ẹ bá ti róbìnrin lọ i love you i go marry you ṣùgbọ́n tẹ́ ẹ bá ti rí tẹ́ ń wá báyìí lẹ́ẹ̀bà ferege lẹ́ẹ̀bà ní lọ́ọ̀fù mọ́ ní ọ̀bà ní wùyìn mọ́ rísìn pẹ̀lú mi kó tó wá bá mi o o ò lè bá ń tẹ́rẹ̀ rẹ̀ wò wọ́n èbẹ́ mi dẹ́rù ẹ̀ wò sọ pàǹgò you want to sọ pàǹgò ah wo bí mo wà wo wo ó yẹ kó mọ wo gbogbo àwọn lókẹ́sàn mi gan pé lókẹ́sàn bẹ̀rù ni tó o bá tẹ́rẹ̀ rẹ̀ pẹ̀lú mi inú igi ọ̀gẹ̀dẹ̀ tí ni wọ́n bá fi destiny rẹ̀ pamọ́ sí rẹ̀ torí àwọn mọ́rẹ́jì sì wà èèyàn fi ń tọrọ mọ́rẹ́jì ṣé bẹ́ẹ̀ yẹn ni Mr Victor ti ń sọjọ́ bí lónìí tíyàwó wọn ni bọ́n ó ní ẹ ń kólówó orí mi dáàdì Justin dáàdì Johnson dáàdì Jemima ìfẹ́ mi adùn mi ẹ pẹ̀láyẹ̀mí yóò gun àṣẹ ìsàmọ̀dún nínú owó ọmọ àìkú tí ṣe báàlì ọ̀rọ̀ happy birthday o mr victor ìyàwó wọn ròyìn olówó orí mi ọkọ mi ìdáná mi ọwọ àfẹmi ṣe ọlọkùnrin kọwọ àfẹmi ṣe chop and go inú gé ọ̀gẹ̀dẹ̀ tí ni wọn bá fògo rẹ pamọ́ sí rè àwọn mọrẹjì alálùbárí kà sí ń bẹ láyé happy birthday mi olówó orí mi ọkọ mi ìdáná mi ọwọ àfẹmi ṣe ọlọkùnrin kọwọ àfẹmi ṣe chop and go inú gé ọ̀gẹ̀dẹ̀ tí ni wọn bá fògo rẹ pamọ́ sí